نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته dá ọgbọ́n fún ọlọ́wọ́ wa atọ́rọ ìlẹ́yìn fún alẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́wọ́ bá tí ó ṣe ní ọ̀rùn fún wa láti jẹ́ ìlú àgbà ilé ti tí ó sì mọ̀ ń kó wá dé ààyè rẹ̀ láyàtọ̀ àáfíà ó sì tó mú apadà wá sí ilé ẹ̀kọ́ láyàtọ̀ láfíà ọ̀bẹ̀láwọn ọba subhanahu wa ta'ala tó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé ìrápọ̀ sí àṣàmì rọ́ṣùlì ní ìtẹ̀síwájú lórí àlàyé síra ṣẹ́fù sólè ti àdìmọ́nì Barbahari ilé tí a tún lọ sí òfin báyìí ìlú tíra náà alhamdulilá gbogbo ilé ìlókù tí a ti parí tíra náà bóyá ló tó ogún inú lọ ọlọ́run bá ní ìbọ̀sí lọ. pẹ̀lú ìgbọ́lọ́run tí láti fún apẹ́tẹ alákàrí tíra yìí a mọ̀ ọ́nù tíra hadithul ahkam ilé ṣe tíra أبو ذر المقدسي عبد الواحد توسي أقول جمهور الناس المصحيحين إليكي أعطاه عبد الشيخ الوالي سمير بن أمين الزهيري توسي الأحكيكي ọlọ́run bá lè fẹ́lá kí ó ṣe rí ọ̀rọ̀ fún wa olóògbé ọlọ́run tó bá di ọjọ́ ìpínlẹ̀ tí ó ń bọ̀ síra náà ní wọn tẹ̀wá lọ́wọ́ tí wọ́n ti tẹ̀ tán tí wọ́n kàn ká lọ ká lọ kó ní ibi láì ta rẹ̀. àǹfààní kọ́ọ̀lù ولا تسلب من عندك حيلة ترد بها على أهل البدع ọ̀rọ̀ tí àjùmọ̀nà sàfàhárì tí wọ́n sọ wípé wà látẹ̀sùn ìgbìyànjú ìdíkà ìlẹ́tẹ̀lù pẹ̀lú gbòdìyà àlà àmì ìgbìdà wọ́n rí lọ́wọ́ ìrìnlá rẹ lórí pé ẹ̀tọ́ ni kó o ṣe rọ́dù fún oníbídà wọ́n rí kó o ṣe ara rẹ lé oníbídà lórí láti ṣe rọ́dù fún ní òdiwọ̀n ọ̀gbà tó o bá rí pé o ká tó láti dojúkọ oníbídà ìdá àrọ́ta àlà àrí tó o bá gbèrò láti ṣe rọ́dù fún onídídá fàlátàrú dáàrẹ́ yìí bí jáde wọ́n fi àìmọ̀ kan ṣe rọ́dù fún wọn fàyí na ha dá yẹ sí ní bala abala àmì wọ́n ní eléyìí yóò tó máa fi àdìpélé àdánwò ni fàlátàrú dáàrẹ́ yìí nígbà àdìrẹ́ yìí wọ́n ṣe fún onídídá àfi pẹ̀lú pé onímọ̀ ìdàkánà ẹ̀ ń dẹ̀ka ìgbóhùn واستباعة لمعرفة رده فرده tó bá yẹ pé ó dáńtọ́ ó sì kún ojú òṣùwọ̀n lẹ́ni tí ó lè ṣe ìdésì padà fún onígídé àpáàpá jùlọ lórí èdèké yẹ tó tún ìsọkúsọ tí wọ́n bá sọ tí wọ́n lọ mọ́ ẹ̀sìn lọ́rùn ọ̀rọ̀ nípa rúdà ṣe rọ́dù fún wáyé ìlà àpàlà tẹ́lẹ̀ fún ti ìhàdà ìgbà tó o bá lè ṣe rọ́dù fún mọ́kàn lu agbọ́nrin yẹn o mọ́sí kí o agbọ́nrin yẹn ọ̀yàkúnnù máa tó fi lu asfàrọ̀ máa tó sílẹ̀ tí ó fi wá dé wípé ìtọ́ bàjẹ́ ní yóò ju nǹkan tó máa tó sí lọ látàrí ìyàwó máa sọ̀rọ̀ fún oníbídé ìfẹ́ inú ti ẹgbẹ́ ẹgbẹ́ fúnra àwọn obìnrin tàbí nǹkan tó bá pé àtòrò kó hàn ọ nínú rẹ. látàrí gẹ̀yìnlá bẹ́ẹ̀lì wà ilẹ̀ àfọ́tọ́wọ́pọ̀ àbáyé òbúdọ̀ ṣọ́lọ́dún àfikò ṣọ́lọ́dún pẹ̀lú ìmọ̀ bíbẹ̀ ẹ̀kọ́ kò yá àdákẹ́ kó o fi ọ̀rọ̀ sí ọ̀dọ̀ àwọn tí ọ̀rọ̀ tọ́ sí tọ́lùú ọ̀rọ̀ tí alimam albarbahari tí wọ́n sọ wípé fa ilẹ̀ kàwùrí tàbí sùkú ti àmì wọ́n pa ọ́ láṣẹ pé kọ́ dákẹ́ nígbà tó bá rí pé kò sí ìmọ̀ fún ọ ó ní irinṣẹ́ tó o fi lè ká ìrújú àwọn onírújú kúrò dákẹ́ tó mọ̀ wà lọ jẹ́ wípé ìgbà tó o fẹ́ gbìyànjú láti ká ìrújú wọn kúrò náà ó tún wá lọ dá ìwọ míì sínú ẹ̀sìn ọlọ́run wa subhanahu wa ta'ala ìdálọ́mì ẹ̀kùn ní ìdẹ̀kà ìlú fọ́sùt àbá ní bó bá ti nímọ̀ tó fi lè dá ìsìn padà sóní bídá àlẹ́nu ó sàn fún ọkọ̀ dákẹ́ náà ìtura mọ́ọ̀hùn màálé yìí kò sí tó burú ní tí wọ́n lé nínú bídà ó lè kọ́ lọ́dọ̀ ara rẹ̀ kó pẹ̀lú rẹ̀ kọ́ wà ń tínú bí kọ́lùkà kó kọ́ nínú ọkàn rẹ̀ láti láti ẹ̀dùkùn márùn ìdìrọ́jì ìdú ní ẹ̀yìn ṣùgbọ́n máa tẹ̀sẹ̀ bọ ṣòkòtò kankan náà pẹ̀lú wọn nínú kó fẹ́ dá ìsìn ọ̀rọ̀ padà fún o ní àhìlíyà òdáńtọ́ ọ̀yàfóònù máa tó sílò àtìsàrọ̀ mí máa tó sílò orúgbé tó ọba lọ sọ pé ó fẹ́ ṣe rọ́jù fún wọn láìsí nípa òdáńtọ́ nǹkan tí ó bàjẹ́ ní ẹ̀sìn yóò mọ̀ ju nǹkan tó fẹ́ tó sí lọ kọlù ọ̀rọ̀ tí àfa sọ wípé wà láti lọ sínú omi lọ́sùn má sọ̀rọ̀ ààrẹ di ẹran tí àwọn onídídí àwọn máa pa jẹ pẹ̀lú wípé gbogbo àwọn àtọ́rù rẹ

wàkọ́ta fi ha pàtàkùnú àtàlmọ́tì àwọn àtìsẹ́ tó kó sínú ẹ̀ ni wọ́n mọ̀ sọ òun ó mọ̀ sọ fáwọn òyìnbá tẹ́ntó ah, ló ń fẹ́ sọ́dún náà ni ẹni tí ò lè rí tí ó kà sí ara fi òjá lẹ́sẹ̀ tó ló fẹ́ sọ́dún bàbá ní ọ̀rọ̀ ó padà wá já sí pé àjẹ́jọ́ òdìdè ìwọ náà ló padà láti dá èsì padà sí wọn lẹ́nu kò sẹ́ni kankan nu wọn tó lè ṣe kíni o tó lè ṣe rọ́dùn fún ọ ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀lú ẹ̀rí tí wọ́n fi mọ́jẹ̀lú ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ wọ́n fi ń dé kì í ṣe hamas kì í ṣe ìgbárata kì í ṣe jahal kì í ṣe àyìnmọ̀kan kì í ṣe hawa kì í ṣe ìfẹ́nu ìmọ̀ òun lèyẹ ó fi dojú àìmọ̀kan yóò fi dojú rẹ̀ bólẹ̀ bàbá ní ọ̀rọ̀ tí àfa sọ wípé àmọ́ àyínbá anna muhammad abdul sirin máa fọ́jú yìí lámì ìdíbúrọ́jú lámì àlì dídáyé ní masalatin wahida àfa wa muhammad bin sirin kọ́lọ̀n kọba àyọnu sí wọn pẹ̀lú bí wọ́n ṣe tóbi tó pẹ̀lú jàlálà àwọn bọ́ ṣe tó nínú ìmọ̀ lámì ìdíbúrọ́jú lámì àlì dídáyé masalatin wahida ọkùnrin kan tó jẹ́ ń bídà Muhammad bin Sirin wọ́n dá lóhùn lórí kíni o lórí mọ́sí àlàyé kan báyìí péré àwọn ni Muhammad bin Sirin ní ìbáàrí tabi'in Muhammad bin Sirin nínú àwọn ìbáàrí tabi'in ni wà mí hàrí ní ẹni mashhurin nínú àwọn olùmọ̀ tó gbajúmọ̀ ni wà máa hádá láàmì yẹtù kò sì rọ́bì aláhádá rọ́bì ṣùgbọ́n pẹ̀lú bó ṣe tó yìí kò kẹsẹ̀ bọ́ sòkòtò kan náà pẹ̀lú àti bẹ́ẹ̀ ìsìn padà lórí arákùnrin náà

bàbá ní eléyìí nínú ọgbọ́n nínú wisdom olúwa lè á nà kọ́sìdá àdìsàrí àyùtí ìrùsàrọ́ torí pé àdìsọ́kàn àwọn tó jẹ́ ní ibi òun náà ní wípé kí wọ́n máa fọ́n láàbí káàkiri fọwọ́ lámà àdìrọ̀kà nínú ìhùn àdá ṣùgbọ́n gbà tó ti mọ̀ wípé àníyàn rẹ̀ ni wàá náà lẹ́sùn mùsùlùmí wọ́n látọ̀ rìbí nà lè hàpù àti wípé kìí ṣe wípé bóyá wọ́n fẹ́ mọ̀nà bẹ́ẹ̀ sì ni kìí ṣe pé dáwò òdodo kankan ni wọ́n wá wa náà ma ń lè nínú tẹ́síwìsì ṣùgbọ́n wọ́n fẹ́ dojú àlámọ̀ wọ́n fẹ́ dojú ẹ̀ bolẹ̀ mọ́ àwọn awam lórí sákàtà bàbá ní ẹsẹ̀ orin sọ wípé ìdánẹ́tọ̀kọ̀ tẹ̀sí ihu tàbí àtijọ́ ìhú bàkẹ́ ìròyìn ìjà àbàtì yìí àsùkúùtù pé tí aláìmọ̀kan tó bá sọ̀rọ̀ mọ́ fún létí bàkẹ́ ìròyìn ìjà àbàtì yìí sùkúùtù ètò olóore jù ní èsì tó le fún òun náà ní kò dákẹ́ sọ́ọ̀lù ọ̀rọ̀ tí àáfàá sọ wípé wàlá sẹ́ni àmínú ayẹta mi kìtàbìlà kò sì gbúdọ̀ gbọ́ kankan lẹ́nu rẹ̀ nínú àwọn àyà ọlọ́run ọba subhanahu wa ta'ala ìdùnnà yẹ kó nítorí pé ẹjọ́ sọ wípé òsínú ka àyà àwọn orílẹ̀-èdè anam hasafi màánà ha ó sọ wípé wà jẹ́jẹ́ káyà kan fọ́ àti jẹ́jẹ́ ká ṣe rìsáàtì lórí ìtumọ̀ àyà báyìí wọ́n wọ́n yá àrífù mọ̀súdàhù tó sì mọ èròǹgbà rẹ̀ wọ́n náà wùlẹ̀ ìsàkọ́sùdùhù alìsìṣà àti wípé kìí wípé èròǹgbà rẹ̀ wípé ó fẹ́ mọ̀nà fàyínàhùn láàyè jí ìbùhù irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò gbọdọ̀ dá lóhùn wà láàyè fásitì láwùn ààyà ó sì gbọdọ̀ sọtúmọ̀ ààyà rẹ̀ fún un ìdí ẹ̀ tó yẹ pé kéèyàn ṣe tìtìmọ́rù rẹ̀ ní nígbà míì ò lè lọ́lá torí pé àwọn olùmọ̀ wọ́n ní kashfu al-ilmi ala ghayri 'alihi 'awratun kashfu al-ilmi aláàbọ̀ ìrì àmìrí àrùn ọkùnrin kéèyàn ó káìmọ̀ kúrò fún àwọn tó yẹ pé wọ́n ní bùkátà sí bí ìgbà tí ẹ̀ bá já obìnrin tí yóò rìn bá ní pé àwọn ẹ̀mọ́ òun tásìlẹ̀ ní aláàbọ̀ ìrì àrùn ọlọ́run sàárù fàtílà lánàá فقال أخاف أن يحرفها فيقع في قلبي شيء إذا فتح له المجال ربما يقع في قلب ابن سيرين شيء أو أصبيته kí ló dé tí ò fi jẹ́ sí ọkùnrin yẹn ó ti ẹ̀ ṣe mùnázọ́rà pẹ̀lú rẹ̀ tàbí kó ti ẹ̀ káyà tó fẹ́ kà tàbí kó ti ẹ̀ omi àkáàfọ̀ ayò fàbí fàá mò ń páyà kó mọ̀ lọ jẹ́ wípé yóò lọ dojú ààrẹ yóò dojú ẹ̀dẹ́ ọ̀tọ̀ ní ìkan tọ́lọ̀ wọn bá àlejò ọlá ń sọ ọ̀tọ̀ ní ìkan tí òun ó mọ̀ sọ ọ̀yàtọ̀ òfin kọ́lùbí ṣe lórí àwọn tààrí láti bá sílà tó mú wá lórí nǹkan tó lòun gbọ́yé pẹ̀lú ìfẹ́nu rẹ̀ yẹn ó ṣeé ṣe kó jẹ pé nǹkan kan ó lọ wà lẹ́mìí nínú sírí ṣùfàlùlà nínú sírí rahimahullah nínú àwọn tàbírin tí ó nímọ̀ dáadáa ni wọ́n fún wọn láti mọ́ sọ wípé àwọn òwò ẹ́kọ́ọ̀mù ọkùnrin láti bá wọn ṣe ìfàǹfà kankan lórí àlámọ̀rí rẹ̀ tàbí láti sọ pé àwọn ti ẹ̀fẹ́ gbọ́n kankan tó fẹ́ kà torí pé kí ni o yẹ̀ṣùkú ó ń ṣe èméjì kó mọ̀ kàrà lọ jẹ́ wípé wọ́n yẹfà ó sì ń bẹ̀rù kó mọ̀ lọ jẹ́ wípé ọkùnrin yóò lọ fi ìwọ yóò lọ fi sínú ẹ̀mí àwọn ilé ìlúfà tó jẹ́ wípé wọ́n gé mùnánzọ́ra ìlúyà tó lóun fẹ́ sí tàbí mo bá hásà ẹ̀lúyà tó fẹ́ sí pẹ̀lú wọn tàbí suwal wọ́n gé wọn fún ní ọjẹ́ǹs pàápàá bó tilẹ̀ kó wọn. olóògbé jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà táwọn èèyàn bá sọ̀rọ̀ wọ́n bá tẹ̀ sọ̀rọ̀ fẹ́ pé ọ̀rọ̀ yẹn ó kù díẹ̀ káàtó kò sí tí ẹ̀ bá rí pé ìfún ẹni ẹlẹ́sìn kò ní mú àǹfààní kankan lọ́wọ́ ó bẹ́ẹ̀ bàtí ìdáfẹ́ kí ẹ̀sìn mọ̀ ṣàlàyé ẹ̀sìn lọ sí rẹ̀ kí ẹ̀mọ̀ ṣàlàyé lè tó jẹ́ òdodo kí ẹ̀mọ̀ ṣàlàyé fún wọn. àyàfi tó bá jẹ́ wípé a rí pé ẹni tó sọ̀rọ̀ yìí òun náà ní àwọn àyè kan tó dì mú tó náà dẹ̀ láwọn gbọ̀ngbọ̀ yóò tí wọ́n àwọn dàgbà ń bọ́ ní tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn tí wọ́n dákan mọ̀ tí wọ́n ti mọ oyún ògbé nínú kára wọn èyí sọ̀rọ̀ dùkọ̀ ya ẹni báyìí sọ̀rọ̀ báyìí báyìí báyìí ọ̀rọ̀ yóò rọ̀ burúkú ni ẹ̀rí láti mọ kìtà ẹ̀rí láti súnà ṣíkìlà èyí mọ bá ìtọ́jú lọ. ṣùgbọ́n èyí ní ní ìṣùgbọ́n pẹ̀lú ẹ̀ tó jẹ́ pé láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru nídàájí èèyàn ní ìkankan ní ìpínlẹ̀ àdókòtò ju pé kéèyàn máa fún ní ètò tí wọ́n ti fún lẹ́sìn bá ti sọ míì tó kù káàtà ètò tí wọ́n fètò bá sọ míì tí wọ́n tó kàrí tí wọ́n fètò tí wọ́n bá fi hàn lọ. ìdè tó olè yóò tẹ̀ bàtì orí pé ẹ̀sìn pọ̀ lè pẹ̀lú àtàwọn o. قال المؤلف رحمه الله وإذا سمعت الرجل يقول إنا نحن نعظم الله إذا سمع آثار رسول الله صلى الله عليه وسلم فاعلم أنه جاهل يريد أن يرد أثر رسول الله صلى الله عليه وسلم ويدفعه بهذه الكلمة وهو يزعم أنه يعذب الله وينزله إذا سمع حديث رؤيا وحديث النزول وغيره فليس قد رد أثر رسول الله صلى الله عليه وسلم إذا قال إنا نحن نعظم الله أن ينزل من موضع إلى موضع فقد زعم أنه عالم بالله من غيره هذا الأولى فإن جمهور الناس من السوق غيرهم على هذا الحال وحذر الناس منه الشرك قول رأى قال الفوزان حفظه الله وني رتي المرء البهاري ثم طريقه وإذا سمعت الرجل يقول فبعد وفي الإنسان طريقه نحن نعظم الله àwa èyí o tí sóbi ọlọ́run ọba jẹ́ máa káàkiri ọ̀dọ̀ wa lẹ́sìrí ìdá sẹ́mi àtàrà ọ̀sọ̀lélá ìsọ́lá sọ́nà tó bá gbọ́ wípé anábì sọ báyìí anábì sọ báyìí anábì sọ báyìí fa'alam annahu jahmi bàbá lọ rẹ̀ náà ìgbérú fẹ́ ń tọ̀ jahmi ni o ní alẹ́ jahmi torí pé jahmi ni àwọn jahmi ya ìdá sẹ́mi ahadith sifa mithla ahadith nuzul tó bá gbọ́ èyíkéyìí nínú hadith anábì sallallahu alaihi ọlọ́run bá gẹ́gẹ́ bí hadith nuzul gẹ́gẹ́ bí àdìsù lòzùn pé ọlọ́wọ́n bá àdìsù ọlá iná ń sọ̀kalẹ̀ ní ìjà kẹta òru ní gbogbo ọjọ́ sísànmọ̀ ilé ayé wà àdìsù rúyà tó múmìnì náà wọ̀ àti àdìsù rúyà nípa àwọn mùmìnì wọ́n àwọn ń rí gáàdì ọlọ́run kò sí tó tọ́sọ́rọ̀ sí àòfì fún ẹ́ in tó ń sọ ní pé ìnàdànà àdínòrò àìhárí alhamadiz àwọn ń bọ́lọ̀ ọba tó bí tayọ àbíjì bẹ́ẹ̀ sáàtì ọlọ́run bá ń sọ̀kalẹ̀ láti sánmà láti àlàárùsù òkè àlàáràsù wá sí sánmà ilé ayé lè ánà ha ń dàrú tẹ̀kọ̀tẹ́dì tẹ̀sùbí àwọn ìdìkọ́lùkì torí pé jáàmì lọ́dọ̀ ọtí ẹ̀ òun ti gbà yí pé tẹ́ ẹ sọ wípé ọlọ́run bá ń sọ̀kalẹ̀ láti àlàáṣì wá sí sọ́nà ilé ayé ẹgbẹ́ bí àdẹ́bù wa Muhammad sallallahu alaihi wasallam ẹgbẹ́ bí ó sì sọ fún wa àwọn gbà yí pé eléyìí bí ìgbà tá a bá ń fi ọlọ́run bá wé ẹ̀dá ni wàhálà àtàná kò sóyè ìgbà eléyìí bí ìgbà téèyàn bá sì ń dín ìwọ̀ tó yẹ téèyàn fún ọlọ́run bí ìgbà fọ̀yàkúnlò ní أن anna الرسول rọ̀sùlù sí àtàlọ́kùsù nìlá yóò wà mọ́ sí ìnílẹ̀ mi rẹ̀ wípé ó bá tí ìṣẹ́ mú wáyé kò fún ọlọ́run lẹ́tọ̀ọ́ rẹ̀ wà fi ha tẹ̀sí àti wípé ìfi ọlọ́run ọba jọ tọ́lọ́run ọba dá ó ń bẹ́ ń bẹ̀ fọwọ́ láyé nínú tààzímọ̀ hakiki bàbá ní kò fẹ́ fi ọlọ́run ọba sí ibi tọ́lọ́run wà ní tòdodo ní ti pàápàá láàkì ṣùgbọ́n láhùn ádàkùn ní hàzìí alkẹ́lù ó ní èròǹgbà ó sì ní àdìsọ́kàn pẹ̀lú àwọn nǹkan tó ń sọ yìí wọ́n wà ní ìdù annamúlà ayáàmẹ́lú bí hàzìí alàhàdì èyí tó fẹ́ sọ fún iná ní wípé gbogbo àdìsí tẹ́ẹ̀ká àdìsí rúyà àdìsí nùzùn ìjẹ́gà òun ò gba àwọn àdìsí ẹgbọ́ ní tòun ohun rẹ̀ ní iṣẹ́ kọlù yìrìdù ayàrúdà asàrọ̀ rọ̀sùn ìlà ìsọ̀rọ̀lá àlùsọ́là wọ̀nyẹ̀ bá ìhú bí hàzìí alkẹ́lù in tó fẹ́ ni wípé ó fẹ́ dá ọ̀rọ̀ àlẹ́ ìṣọ́lá àfọ́là tá a sọ yìí ó fẹ́ dá padà yóò sì wá yóò yóò yóò dìfẹ́ǹdì ẹ̀ pẹ̀lú àwọn gbólóhùn yìí gbólóhùn náà ní gbólóhùn náà nù ázìmù lọ nù ázìmù lọ ọ̀gá tẹ bá ń wá tó tóbi ọlọ́run àbí pé tẹ bá ń wá tó pa lórí gáàdì ọlọ́run jù ọ̀dọ̀ wa lẹ́nu òbí rí fàyà kẹ́lí mọ́tò hákú wà láyé pé ìrọ́ọ̀dù bí abáàbò bàbá ní ọ̀rọ̀ dáadáa ni ṣùgbọ́n ibi tí wọ́n lò sí ibi àìjáni ibi àánú òní wọ́n lò sí ìrọ́dù bí àrọ́dù àhàbí sífàt asọ̀híhà asáàbìtà àmì rasúlùláyé sallallahu alaihi wa sallam wọ́n ní wọ́n fẹ́ dá àwọn àdíjì tí ó bẹ̀rẹ̀ nílẹ̀ tó sọ̀rọ̀ nípa torí wípé òun ní lẹ́nu wípé àwọn àdìsí tábá ní káwò dáadáa rí pé kò kọ́lọ̀ ọba sáàyè rẹ̀ nítorí pé kí ni o ó ti gbé wá sí ìlàkà ewu tiẹ̀ kọ̀díjà ẹ̀lẹ́ ọpọlọ kò ní nǹkan kan ti ọ̀bí àtìkọ́ ọpọlọ ò ní ìkankan ṣùkọ̀ pẹ̀lú ẹ̀ nítorí wípé tí ẹ bá sọ pé ẹ fẹ́ àpláì ọpọlọ lórí ọ̀rọ̀ àtìkọ́ ọpọlọ ò ní fẹ́ gbé ṣùgbọ́n ìbáradà ló fi jẹ́ wípé ìmọ̀ béèrè nípa àlámọ̀rí àtìkọ́ ọ̀rọ̀ àdìtọ́kàn lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn sáláàfù ló ń jìnà sí ṣùgbọ́n ìbáradà kaifa usalli bó máa fi kírun kaifa àtàwọ̀dọ̀ bó máa sàlọ̀lá kaifa àsúr bó ni máa fi gbààyàn kaifa àzẹ́kì bó máa fi sàbá bó ni máa fi rájà bó ni máa fi gbogbo àwọn nǹkan wọ̀nyí ìbáadá ìbéèrè ń bẹ nínú ìmọ̀lúdò nínú kọta àfẹ́yìn ṣùgbọ́n ọ̀rọ̀ ìtìkọ́t lẹ́yìn pé wọ́n ti gbé wàhùn ògbà bẹ́ẹ̀ lò tó kò sí mọ̀ jáde fún ráàlì lọ́rọ̀ ìtìkọ́t ìyẹn ló fà tí ó sì wà wájú náà náà bàbá mú wá níwájú wọ́n bí lọ́wọ́ mọ́ mọ́lì kìí pé àbìsíwà mọ́ mọ́lì bó ti gbọ́ ìbéèrè yẹn ó doríkodò ó sì làágùn kò dá ẹni ẹ lóòrùn bá dára o bó ti gbọ́ bèrè ẹ̀ ó dorí kòrò báyìí àádùn sí ń bọ́ torí kò gbá ah, ọkùnrin yìí dùn ní sáàkì sí náà ó gbé mi dá ló màálù ọ̀kẹ́ wọ̀sùn àlọ́ gbéjà wà ó mú wá sí ìdáhùn mọ́ mọ́ ìgbọ́n ló ẹgbẹ́ jáde ẹ sọ́dá àdúgbò mọ́ wá sí wọ́n bọ́ ọ̀gbẹ̀ jáde wọ́n nínú ọmọ ọ̀tà torí wípé nìdáhùn kẹsùwá ìrìnkùn bọ́ǹgbàlà alàlẹ́ mùsùlùmí ìbéèrè rẹ̀ yẹ ó fẹ́ fi fa ìsìnwọ́ ọ̀pọ̀ àwọn mùsùlùmí ni yóò kàn sọ àwọn èèyàn sínú bálabàlá sòkọ́lọ̀ ọ̀bà nìkan lá ó ṣàbùwà ló fi jẹ́ wípé àáfà àmọ́ gbọ́n yóò ṣe jìrántà ẹni tó wá béèrè béèrè ṣàfíà yóò ṣe jìrántà rẹ̀ ìbéèrè rẹ̀ yóò ṣe jìrántà rẹ̀ yóò sì mọ èsì wó ló yẹ kí n fún ẹni tó wá béèrè béèrè yóò sì fún òtó ṣe o ìbéèrè tó wá béèrè ló ó tún bùkátà kí n tún béèrè àwọn ìbéèrè kan kí kí ní ẹ lè san mọ́ ó lè san ìmọ́lẹ̀ sí ìkan tó béèrè dáadáa kọ́lọ̀ọ̀bà àlejòọlá tí ọ̀rọ̀ bá kọ̀ wà ní ṣíkímà bàbá ní pàpọ̀lì láàmà ń lọ́wọ́ ààlàmù ìláyé ìrìnlọ́ ìlú nínú èrò ń gbà tẹ̀ òun lérò wípé òun nímọ̀ nípa ọlọ́run ọba ju ọlọ́run ọba lọ àyè ànàwọ̀ ààlàmù ìláyé ní ọ̀rọ̀ sùn tàbí ìtumọ̀ àbádé pé lẹ́yìn èlé ìṣe kúfù ní àbúrú gbélé lọ kí ẹ̀ sọ wípé èèyàn mọ ọlọ́run ọba ju àlẹ́ ìṣọ́nà sọ́nà lọ tàbí ẹ̀ sọ pé èèyàn gbàgbọ́ ní ẹ̀sìn ju ànábì lọ sẹ́nu kókò kan sílù èèyàn lè gbàgbọ́ ní ẹ̀sìn gbogbo àgbọ́yà ìfọ̀ ọba ní ọ̀nà fi tọ ànábì sọ́nà ọmọ fi tọ lẹ́yìn فإن جمهور الناس من سوق وغيرهم على هذا الحال àbá ní ọ̀pọ̀lọpọ̀ ohun tó kọ́mọ̀ láwùjọ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn kọ̀ǹdíṣàn wọn òrìlè àsúkọ̀ yá ní àlàwà wọ́n ní súkọ̀ àwọn tó súkọ̀ ní àwọn àwàm àwàm mùsùlùmí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn mùsùlùmí tí kìí ṣe tọ́lábátìlẹ̀ ìdá tọ́lá gbọ́dún ẹ̀kọ́ náà sáàyẹ ibi tó wà ẹ ti síbẹ̀ akazu kalam jami alazọ́hìrì ọ̀rọ̀ jami wọ́n mú pẹ̀lú zọ́hìrì rẹ̀ lè ánàwó láàyẹ̀ kúrú nà إذا سألك أهل أن نسألك في هذا الباب وهو مسترشد وهو مسترشد fàtẹ̀lẹ́hu wà áṣìbùhù wọ́n ní asá ìyàn kọ́fí ní àtìsílẹ̀ ìlà sáàlàkà ààrùn àmì àlàkù ti hàn bá alámọ̀rí ọ̀rọ̀ sípá táwọn sọ yìí àti ọ̀rọ̀ ìkọ́ táwọn sọ yìí pàápàá jùlọ ọmọ yàtọ̀ àlàkù bí ẹ̀dùn yá wà àlùzùn tó bá jẹ́ pé tí wọ́n á béèrè lọ́wọ́ rẹ̀ ó fẹ́ wà dáilẹ̀ ó fẹ́ mọ̀nà tẹ́lẹ̀ mi fún lílù bá a sọ̀rọ̀ kẹ́yẹ fi ọ̀nà ṣàlàyé ọ̀nà fún àlàyé tó àlẹ́ ọ̀rọ̀ ṣe é fún nàyé ọ̀rọ̀ fún kó gbọ́ yé àbákọ́lẹ̀ ìfọ̀zọ́ àná àtàrí ìyẹn ọkùnrin làkùnrin gbogbo àwọn èèyàn tí wọ́n béèrè ìbéèrè ní ayé ìrìn èèyàn méjì ni wọ́n látàrí tàbàtàbà alìsíkùnrin àwùjọ ìpín alákọ̀ọ́kọ́ sáà ilé mùsùlùmí ẹni tí ń béèrè tó fẹ́ wà kẹ́yẹ nítòdodo fàhádà aláwọ̀ àkùnfì ánìyàkà kò jí ìbùkún eléyìí ó ṣe ẹ̀tọ́ fún ọ kò sàlàyé gbogbo fún èsì tó dáhùn wà tó wà dé òwúlà àti ìkọ̀rọ̀ wà tó wà dé òwúlà ليس وتوضحه وتوضحه له ó sì tán náà ọ̀rọ̀ yìí ó tàn mọ́lẹ̀ rẹ̀ ó tàn fún wá tún ṣe jíròrò bákan náà ó sì tún ṣe lápò àìkísùn àpà ẹ wo ìbára rẹ̀ àìkísùn awá wọn àìkísùn àpà wọn sọ wípé àìkísùn sáánú náà rúbí kọ́ìdà tó wà mùkọ́rọ̀ náà fún olúdà ní pé láàrín kọ́ọ̀lù sáánú ńlá ìgbà àpà àbá àwùsáánú tó wà ìlà àpà wọn لا يقال ثاني إلا إذا تابعه ثالث وإلا فهو الآخر àmì sọ wípé sáání àti tí sáání ìbá wà ń bẹ̀ tó tẹ̀lé tó bá jẹ́ pé méjì náà ni alìkísímù awwal òòrùn sọ wípé alìkísímù sáání inú sùràtù Yusuf ọlọ́ni oní wàkọ́ọ̀lẹ̀ awọ́lẹ̀ àìrẹ́fọ̀ ní igbó ìdíkejì oní wàkọ́ọ̀lẹ̀ àpà kò sọ pé wàkọ́ọ̀lẹ̀ sáni wàdákàlà máa hù sí dínà fàkàyà àjẹ́dó sọ kọ́lẹ̀ yẹn so kò sọ pé wàkọ́ọ̀lẹ̀ sáni oní wàkọ́ọ̀lẹ̀ àpà kò sọ pé wọn pé mẹ́ta ó ti yé so kò sọ pé sáni oní àṣìkò àhà ìpín tó gbẹ̀yìn nínú ìpínlẹ̀ ìtàṣọ yìí sáàrùn mùtàálìkún mọ̀tẹ́rìkún ẹn tó ń bèèrè lè sọ wípé ó wùlẹ̀ sí búrí tẹ́lẹ̀ mọ̀tẹ́rì kò lóòdòdó kankan tí ó gbà yùṣẹ́ bíbu alẹ́mà ó fẹ́ da ọ̀rọ̀ mú àwọn èèyàn fàhádá ìṣàzárù àbálé ilé jìnà sí wà látẹ́dùkún máa rú sí nìdá má kẹsẹ̀ bọ́ sòkòtò kankan pẹ̀lú ẹ̀ lórí àlámọ̀ rí ọ̀rọ̀ yìí fàyín na kàyídá tàràkìtà hún ìhásà ó dúpẹ́ tó bá fílẹ̀ tó pàtì ìhásà àmúrú iná àìmọ̀kan rẹ̀ àti wàhálà tó fẹ́ dálẹ̀ yóò kú wáyé dáadáa káńtà máa hù ṣùgbọ́n tó bá lọ bá fà á sáyẹ́nà àmúrọ̀ yazidu sharra aláàmọ̀ rí náà yìí fún ní kò burú sí i wọ́n wà yuridu an yuharrika al-fitna ṣùgbọ́n kò sí nǹkan tó fẹ́ ṣe yí pé alìfitínà sùnà mímọ̀ wáyé ló lìmọ́ àìkọ́zọ̀ ha fìtínà jẹ́jẹ́ ní fìtínà sùn kalẹ̀ lẹ̀ egbé tó lọ mọ́ ọba ẹ̀ tó dí fìtínà tó sùn tí ò tó fara rọ ó fẹ̀rẹ̀ lórí òróòrò في هذا الباب يعني باب الأسماء والصفات ní agbárin àwọn ìròyìn ọlọ́run àtàwọn orúkọ rẹ̀ kọlùhù wáyé aka àkàyùnà zíríkà fàzárùkù tó bá wá bọ́ sínú bẹ́bọ̀ sínú náà zọ́rà ya kangara rẹ̀ kún wájú alìmọ̀nà zọ́rátá fàtùrùkù tọ́yẹ pé àníyàn rẹ̀ ìróǹgbà rẹ̀ ní wípé ó fẹ́ fòmùnà sọ́dà tó fẹ́ bọ́ jiyàn lórí òdodo tó ti clear sáwọn èèyàn pátúrúkù aláníkò ń bẹ́ẹ̀ mọ́ta lóhùn látọ́jọ́ fòmùnààrù mọ́sẹ̀ẹ̀sẹ̀ bọ́ sòkòtò kankan pẹ̀lú ẹ̀ ìhánàwó ìrírí tọ́lá àlàwọ̀ ìrírí tẹ́lbìs wọ́n tó rí pé ó fẹ́ ta ànù ní ó fẹ́ polówó ànù ó dẹ̀ fẹ́ polówó tẹ́lbìs ó fẹ́ da ọ̀rọ̀ rú mọ́ àwọn èèyàn lójú ìyẹn nìkan tó wọ́n tó bá pèsè wá àti ẹmọ́ lọ síjòkó wá àti wọn ilé pé èèyàn gbọdọ̀ máa gbọdọ̀ tó wà nìkan bá pèsè wá àti èèyàn gbọdọ̀ lọ òde wá àti wọn tí wọ́n bá ń fọ́n sọ̀dí àwọn lórí íńtánẹ́ẹ̀tì wọ́n bá dórí fóònù instancy tí wọ́n ṣe kí ni o ṣe ẹ̀bí ti tẹ̀ dànù so nítorí náà ọmọ ọ̀bàdìgbọ́lá ó fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ ọ́ ọ̀rọ̀ tí àfa sọ wípé fàyínà fìlìmùnà lọ́ra almirọ́ wàlùjìdá wàlùmọ̀gálàbà wàlùkùsùmọ́ wàlùbàdàn wọ́n ní ọ̀rọ̀ tí à ń ṣe ní ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ ọgbà kìí fẹ́ sí bá ń bẹ̀ fẹ́ لذلك لما دخل رجل على الإمام مالك فبعد يدوف عبد الفريد سيكون كان وليس الإمام مالك وهو في الحلقة هو في الحلقة ثم بعض ينصره لبدان لك وإنسان الله قال إن الله يقول أنا أقول لك إن الله ما قلت الرحمن على العرش استوى الله أبا الرحمن أبا جكاين أصى يقول هو عن أوري العرش tó ń tẹ́pẹ̀tẹ́pẹ̀ káyífà sáwà ó mi lọ́nà máa ń jù bẹ́ẹ̀ káyífà sáwà bóun ọlọ́run ọba àmì jọra ti tẹ́pẹ̀tẹ́pẹ̀ rẹ̀ sórí àlàáṣù fa akọrọkọ máàlìkún bẹ̀rẹ̀ àti hìlì rọ́dìyàlá àmì ìmọ̀ máàlìkù rahimahullah wà rọ́dìyàlá àmì ọlọ́run fi ó bá akẹ́ ọlọ́run tó sì bá yọnu sí i ó sori báyìí ó dorí kodò kò sọ nǹkan kan hata àríkọ nínú ìfàyà débi wípé ó sì ń sẹ́ ẹ̀gbọ́n látara ìtìjú lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tìjú ọlọ́run ọba subhanahu wa ta'ala oògùn sì bọ́ lára rẹ̀ súnmọ́ rọ́fà ara ọ̀sán wa gbójú sókè wà kọ́ lẹ́ni tó ń sọ wípé àti ìsìwáhùn náà lóògùn títẹ́pẹ̀tẹ́pẹ̀ rẹ ọlọ́run ọba sórí àlàárùsì níta mọ́ ní ẹ̀sìn ni yàní màálùm fi díì gbígbọ́rù rọ̀ áyà ó sọ fún abẹ́ àhàdì mùtàwátìrọ̀ ó sọ fún abẹ́ màálùm bó ti rí náà nù wàlìkẹ́ ìfìmẹ̀jùfù ṣùgbọ́n bó gangan ló ti tẹ́ síbẹ̀ ọpọlọ́ta ìmọ̀kan rẹ̀ wàlì ìmánu fi wájib ìgbàgbọ́ nínú rẹ̀ ọ̀ràn yẹn ni wọ̀sùn ayọ̀ aníhú dídà iná béèrè béèrè tó ń béèrè àdádálẹ̀ mẹ́sìn torí pé rí pé àwọn sálàfù tó kọjá lọ wọ́n béèrè lórí àwọn béèrè ìrọ́ka ilẹ̀ فأمر به فأمر, فأمر به أمر ليس فأمر فأمر به فأخرج فقرأت دي مكان فأمر به فأخرج إذا فأخرج فأخرج نعم مالك أنت أفهم بإعداده أبي المداسي لأنه لا يقتل الاستنشاق torí pé ọkùnrin yẹn kò fẹ́ wà gáídẹ́ kò fẹ́ mọ̀nà tẹ́gbọ̀n tó káyẹ tó bá àgẹ́gẹ́ kan yẹ sọ fún yẹn yóò tẹ́sí ni o yóò dákẹ́ yóò sì gbà pé ah mo ti rẹ́rì ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ẹgbẹ́ ọ̀rọ̀ báwọn nǹkan àwọn sọ wípé wọ́n ní tọ́lẹ́gùn hak yẹ sí hí dẹ̀lílù wáhì tọ́lẹ́gùn hak kí yẹ sí hí dẹ̀lílù wáhì wà á mọ̀ sọ́ọ̀hìn ìháwá láyẹ̀ sí hí alìsìdẹ̀lì láyẹ̀ sí hí alifu tẹ̀lé ní 1000 ẹ̀rí kò tó nífẹ̀ẹ́ ẹnu yọ́ ma lọ lọ́rùn ní bí i tí a ma lọ mi yọ́ ma lọ mi yọ́ ma lọ mi. ṣùgbọ́n tó nínú ha ẹ̀sí wà òdòdó jẹ́ sí ìtẹ́lú wà ẹ̀rí kan ti tó ó bá ti kan báyìí àlàáfíà ti débà ṣùgbọ́n onífẹ̀ẹ́ ó ń bíjà ẹ̀rí ó dẹ̀ rí one billion tó wọ́n torí pé gárọ́dù àfáṣẹ̀ ní pé ó fẹ́ lọ igi bídíà yẹn ní àlọ́yè igi bídíà yẹn ó fẹ́ lọ ní àlọ́yè wàyí náà máa yẹ ti lu àtẹ̀sùbíhà alẹ́ náà ó fẹ́ dọ̀rọ̀ márùn-ún yẹn lójú ni wà lọ́fíà ti tiwa ó dẹ̀ fẹ́ sọ wípé kò sí ìṣàn tí ń jẹ́ ìsìwà wà tẹ̀sí ọ̀hún bí ẹ̀ka ìrìtẹ̀sí ìrí àsọ̀hìn ó sì fẹ́ tú ní ìtumọ̀ míì tó yàtọ̀ sí ìtumọ̀ sí àwọn sálàfù tí wọ́n dúró lé lórí fọlọ́ọ̀bà ìfẹ́lá kí ó ṣàánú wa fọlọ́ọ̀ tó dúró sí wa èèyàn gbọ́dọ̀ jiná nínú àkídà dáadáa ó gbọ́dọ̀ jiná dáadáa nínú àkídà tẹ̀sán tó wá ti ń gbọ́ tó wá ah, ti ń sọ̀rọ̀ sí à ilé ìdíkà àkídà tiwa yóò sì máa sàrẹ̀ yóò sì mọ́ tọ́lá ti ń sọ tó takò ara ìsàkídà ọ̀sán láti ilé ìpọ́lọ̀ bá nìkan láti fún alágbẹ̀yẹ ẹ̀sìn rẹ̀ tọ́lù ọ̀rọ̀ tí a fà sọ wípé wà láwọn yẹ́bù wà láwọn yẹ̀bù náà àláàdé ní ìpọ̀ ààyè náà wà ìlànà ààyè náà ànàbù náà bọ̀rọ̀ àwùjá àdàlà ọ̀fọ́fọ́ pé kò dọ́dọ̀ wà látọ̀dọ̀ àwọn olùmọ̀ ṣáájú pé ẹnì kankan náà wà fà wa wípé wọ́n ṣe mọ̀nàgọ́rọ̀ tàbí wọ́n ń bá wọn onífẹ̀ẹ́ wọ́n bá wọn ṣe yíyàn wọ́n bá wọn ṣe fanfàn أي لم يفعل هذا النوع من المخاصمة التي يراد بها إثارة الفتنة kòsíkà kan mú wọn tó ṣe èyíkéyìí nínú àwọn ìfàǹfà ẹ̀sìn lélẹ̀ ìtúnṣe wípé kò sí nǹkan tí wọ́n fẹ́ fàyọ nínú rẹ̀ ju ìdáfìsí náà sílẹ̀ lọ wọ́tẹ̀ṣkíkù náà àti ìfiyèméjì sí ẹ̀mí àwọn èèyàn wà ní náṣùrù balbala àti ìmọ̀ fọ́n bálabàlá káàkiri láwùjọ àwọn èèyàn àlìbálá ìmáná àlìbítìrọ̀ ní bálabàlá ẹ̀rí nítorí bálabàlá báyìí tí kò mọ́ ní odó tí ó dáa ọ̀nlá sí tó bálabàlá bálabàlá tó ìdí lágbọ́wá ni ìmáná àlìbálá ìmáná àlìbítìrọ̀ tó kí ẹ̀mọ́ kó mọ́ sí lójú kan kó mọ́ mọ́ ní odó tí ó dáa ọ̀run láti tó àádùn nínú ayé ìwọ̀n ìlànà àgbọ̀ wípé lọ́nà àpá àfúsájú wọ́n ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àdùnkùnmà àwọn afájú wa ní ẹ̀sìn àgbọ̀ àwùdákàlà àádọ́lùmẹ̀dá tàbí ó tẹ̀sẹ̀ bọ́sùn kòtò kankan náà pẹ̀lú àwọn ní alájà ìbílẹ̀ ẹ̀sìn lórí àwọn àlámọ̀ yìí wàyí náà máa yọrí ṣubú náà sá ìlà ń tá ni pé tá àmọ̀mọ́ mọ̀ ní pé tí wọ́n ní pé tó ń gáìdì kọ́pọ̀ mọ̀mọ́ tó bá ń béèrè béèrè kọ́kún lẹ́sìn alimustershida ẹni tó rí pé ó fẹ́ mọ̀nà fúnra rẹ̀ yá ní istirshadi yàní yatlubu rushd ó ń wá ìmọ̀nà lásà ilẹ̀ alìmùtàánù kì í ṣe ẹni tí ń bèèrè tó ẹ pé ó gangan fúnra rẹ̀ sí níbi tí ń lọ ajẹ́gbèdè tí ń wẹ́ni kò sáǹfà ní kẹta tó fẹ́ wàyí náà máa yìí rí ìtààrọ̀ kàlùfìtìnà ṣùgbọ́n ó fẹ́ dá fìtìnà lẹ́nu àti ìfàǹfà àti ìyàn jíjá wà dínú wáàdù àbájú ẹ̀sìn wà ìsì ní tù ó kílẹ̀ dáadáa wọ́n jẹ́ ìhàn ilé ìsọpẹ́ ẹ̀sìn wà ìsì kí ni ó kílẹ̀ dáadáa kò sí èmi jí bẹ́ẹ̀ ọlọ́run mọ́ ìdájú ní fi

قوله قال الحسن البصري رحمه الله تعالى الحكيم لا يمال ولا يجاري wọ́n ní àfọ́ àṣán àlùbọ́sọ́lì wọ́n ní wípé alhakim ẹni tó jẹ́ ọ̀jọ̀gbọ́n láàyè máa rí wà láàyè dárí kò ní máa ṣe mìíràn almìíràn almunazara alẹ́tìkù adìrẹ̀ kòsùnmá kò ní máa pé fanfa eléyìí tó ṣe wípé yóò padà lọ líbi sí wàhálà pé wọ́n ti gbé sọ ájú sọ ájú sọ́jú pé ẹgbára yín gbò lẹ́nu pé lórí dìbéjì náà dìbéjì ẹ̀sìn lẹ́gbára yín gbò lẹ́nu ìrẹ́ ti ṣe bí ìlà iṣẹ́ lọ́tí hápì náà lẹ́yìn méjèèjì ń dà wọ́n fẹ́ òdò náà ẹgbẹ́ òdò náà kí ló fa àǹfọ́ra lórí lórí ọ̀rọ̀ dìbéjì àlámọ̀ ìyẹ́sìn lẹ́yìn gbogbo yín méjì èyí ṣe yín méjì yọ́wájú ẹ̀kẹ́ yọ̀bọ̀ yìí lórí ìdíbẹ̀tì ẹ̀sìn dára ilé ìyẹ́ tí ó ti kúrò nípa ẹ̀sìn mọ́tàlá sọ̀rọ̀ àbá àbá ìbátọ́ ní àbájúwọ̀ alhassan bin ali hassan albasri alimami mashhur min as-sa'diyya wọ́n alhassan bin الحسن بن أبي الحسن البصري الإمام المشهور من التابعين يقول أني الحكيم إيه يا الذي عنده الحكمة أن تبنط العقائد والحكمة وضع الشيء في وضع الشيء في موضعه إن تنجي أبن ونكافي تنسي عجيب كذلك الحكيم يعني الفقير طبعا تنسي أبن ó túmọ̀ sí ẹni tí tó jẹ́ àfa olùmẹ̀sìn falhakim ìrọ́dù bí i máa mẹ́yà ẹ̀sí ń jẹ́ hakim ìtumọ̀ méjì náà làwọn fún un alimánà àwọn ìtumọ̀ alákọ̀ọ́kọ́ mùrọ́dù húlẹ̀ bí yàtọ̀ òmùrọ̀ fún ìmọ̀wádìí ha òun náà ní pé káwọn èèyàn kí ó fi àlámọ̀ sí síbi tí ó bá yẹ àìrọ́dù bí aidan alhakim tó sì tún sọ pé alhakim bákan náà wọ́n gbà á lérò wípé ẹni tó ní àgbọ́yé ẹ̀sìn àpá ẹ̀sìn ìyá náà ní kí wọ́n yẹ ẹ̀sìn torí pé ti ń jẹ́ ọgbọ́n òun náà títí wà máa ń tẹ̀sùn mọ́rọ́ ọ̀dùn lá wọ́rọ̀ sóòlì àti pé ká mọ̀ wípé ìtọ́nà ọba àlùfẹ́ lágbà nínú òbí nì ìtọ́nà ìtọ́nà àkọlà nígbà tó láàyè mọ́ rí láàyè jáde ìdídálẹ́ àti ìmọ̀ òbí máa jiyàn tó yẹ pé ìyàn àgàn lẹ́yìn tàbí kọ́sùdù nínú ìfá ìdà kì í ṣe wípé ń bá àti ìfìlórí rẹ̀ ní àǹfààní kan wọ́n láyé kò si ní máa ṣe mùdárọ́ láyùdárì alẹ́bàkù kò ní máa lẹ̀ pẹ̀lú àwọn alẹ́bàkù àwọn tó yẹ pé òfo àti irọ́ òun ni wọ́n gbé dání tí ó wà á rẹ̀ lẹ̀ fún wọn ara ọ̀ ayé àjọ dàálẹ̀ àjọ tó sàmì

tí wọ́n bá ti gbà lọ́wọ́ ẹ̀ fàínà ń yẹ̀kùn ní abúrọ̀há zimmatahu zimmatahu ìṣẹ́sá haúlù láti ẹ̀sùdómọ̀ sí ẹ̀ ọmọ méjìlá rúkà ẹ̀sọ́dómọ̀ fàínà ń yẹ̀kùn ní abúrọ̀há zimmatahu wàbálàgàlfùjà wọ́n ni fàínà ń yẹ̀kùn ní abúrọ̀há zimmatahu wàbálàgàlfùjà ó sì gbọ́ ìwọ̀ gbóò lọ́rùn ara rẹ̀ ó sì ti mú ẹ̀rí dé ògbóngbó torí pé kì í ṣe wípé òǹdó àwọn èèyàn tí wọ́n bá gbà fún èèyàn náà ni yóò ṣe déédé iye ládá tí ọlọ́run kò dáárí kì í ṣe pé àwọn ìran náà ló gbà fún àdàmọ̀dọ̀ náà nìkẹ́ sọ fún ara rárá ìkíláàsì àti mùtábà ni. orígbé kí ya o na sí nàbí yìí ní ọmọ ìkìyàmọ láìsà àhàdùn balaba anábì lánàá bí ó wà anábì ní ó wà nínú ìjàmọ ẹnì kan kan ò ní tò ní balaba wọn balaba wà tó ní pé ah, ẹnì kan fún ọtọ lẹ́yìn tiẹ ọgbọn ọtọ láyé tiẹ tiẹ wà kọrin àwọn ilé ìlú wò lérò kankan lẹ́yìn ah, wọ́n ní gbogbo àwọn tó wọ́n mọ́ ọkọ̀ ojú omi tó kàn wọ́n yàn tó náìtì eighty two ọ̀dọ́ àmàrà èèyàn tó wọ́n mọ́ ọkọ̀ rẹ̀ òun táwọn àgbọ̀ ìgbé gbogbo àwọn tó pè yẹn kọ́ ọdún sanra àbí ti yíya tó pè wọ́n lọ́sàn-án lórí yẹn ọlọ́run ní lára rẹ̀ sọ. wọ́n kọ́ ṣùgbọ́n kì í ṣe pé káwọn yẹn gbà ní ọlọ́run fi fún lára rárá rẹ̀ àlùkìlá wọn ní ìta kò kì í ṣe nọ́mbà látàkàmù bí kẹtọrọ kò ní ìtìmọ̀ pẹ̀lú kẹtọrọ kẹtọrọ kẹtọrọ kámọ̀pọ̀ kámọ̀pọ̀ kámọ̀pọ̀ lórí kí ni à ń pọ̀ lórí báfù lórí bọ̀lá lórí hawa làbúdà ní àtẹ́lìyà wọ́tẹ̀síyà so àánú nàná rẹ̀ á sì yọ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan sòdáwà yìí kìí ṣe dáwà pé pẹ́sìrọ̀ àà ìfà tẹ bá dé àkàláti wa ló tó wá pọ̀ fún ọ́n afẹ́sì mọ́tò alùpùpù àjọ sí ẹ̀ pàmpàmpàmpàmpàmpàm kankankankankankan gbogbo ẹ̀ lọ pàmpàmpàm kankankankankan kìnnìkan kankankan ìkankan onítàlá láàmùsà onítorí náà agbábọ̀ ní ẹ̀sìn wa dáadáa wàlá tẹ̀sítẹ́rù bí kẹsìrọ̀ ó ní hamidawa ó dúpẹ́ lẹ́nu wà fọ́nà ìgbòkè torí ó fi in tó jọ̀wọ̀ yẹn gẹ́gẹ́ bí dáyà ó ti sọ kò sí láti pé mo láti kọ́ sí ọ̀dà akọ ara yẹn náà mo ti àwọn tọ́pọ̀ máa fi ìgbòkè bá fi lọ sọ́tún mo ti wọn lọ gá aláìsọ̀rọ̀ mi tí mo lọ nílẹ̀ tó kọ́fẹ́ tó bá mú ìgbọ́ sí tó wá pa lórí ẹ̀ wàlá tàbí fọ́nà ìlànà ó bu ẹnì kan tó àkójá rẹ̀ bàbá ńlá Wa ìdáyà tó kúrò bí ẹni náà kọ́nà ọba ó fọ́nà mọ̀ ẹ̀ sí lọ́wọ́ èèyàn ọ̀rọ̀ ọ̀rọ̀ ta'ala ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ hasan wọ́n ọ̀rọ̀ sí àfọwọ́ hasan ló bá kọ́ ana bí ní mo mẹ́rin ṣe mí nígbà tó kùnú wọn bá hasan mo fẹ́ bọ́ ọ̀sẹ̀ àmọ́ kí ló sọ bàrí kọ́lá dínú bẹ́sì ti ẹ bá sọnù tó onú tó kọ̀dá fàzàrà fàfúrúgbù máa lọ lọ́rọ̀ ìwá ẹ̀sìn ẹ ṣùgbọ́n tèmi o ẹ̀sìn tèmi o sọnù ìwọ tẹ́sì ti ẹ bá sọnù báyìí lásán lọ máa wá ẹ̀sìn rẹ káàkiri wọn ni ọ̀rọ̀ táà fáà sọ yìí hábi kẹ́lí lọ́tọ̀ fífọ̀ ọ̀rọ̀ ọgbọ́n ni lámà kan ana ọ̀nà zero kàfi dín nígbà tó fẹ́ sọ́gbà mo fẹ́ bọ́ ṣe mùná sọ́gbà yọrọ ìgbà tó wà fẹ́ fẹ́ èmi tó sọ fún mi bá àfà ṣe mùná sọ́gbà tó ní mo fẹ́ ta àfà láyà. wọ́n ti ta àfẹ́ bá ṣe mùná sọ́gbà láti máa ìgbà sọ́ọ̀ pẹ̀pẹ́ ìbá ṣe mùná sọ́gbà gan bí ìgbà tẹ bá ń ṣe ìsìbá àrùn rẹ̀ yẹn tó fún ní wípé àná ọ̀rọ̀ kù di ẹ̀sìn tèmi ti kí àtẹ̀yìn èmi ò ní ẹni ìwé ọ̀tẹ̀ lẹ́sìn ẹ̀sìn yìí ti yé mi. àná láti fi lapsin lapsin ẹ̀wọ̀ àná láti fi lapsin ìkẹsọ̀rọ̀ tẹ́lẹ̀ ìfi lapsa àná láti fi lapsin hátà àwọn mẹ́rin jìra wà àtàjà àdàlmà èmi ò sínú èmi èjì ìdẹ́mi tí màá jẹ́ àmọ́ ọgbọ́n sí mi lọ́sọ̀rọ̀ àyàn yẹn kan ó ní àmà àǹtà ṣùgbọ́n wọ ìdàkánà tí nìkan lẹ́ǹtà máàkà pàtà wọ́pù wọ́ìtẹ́lìsù ẹ̀sìn ti ẹgbẹ́ ìdá tí pẹ̀lú ẹ máa lọ lọ́mọ wá ẹ̀sẹ̀ káàkiri ọdún ní òkè ní pọ́blẹ́sì ẹ̀sìn ní ilé ó jẹ̀ sí àti kò dẹ̀ sí ìlú tó bẹ̀rẹ̀ bọ̀tù wọn ní pọ́blẹ́sì lọ́mọ wá ẹ̀sẹ̀ ní tó bá ti bí kó sá àbá ní ọ̀rọ̀ tí àbá àsọ wípé wà á lẹ́nu àmì sí ilẹ̀ owó tẹ̀sí ẹ lọ rèé mọ̀ wípé ẹ̀sì kọ̀pìtọ́pì ni ó ti yé tẹ̀sí òun náà wípé a máa kọ́pì tí a máa kọ́pì ṣùgbọ́n tẹ̀sí ìdá ṣe ní àpáàdé ọ̀sùn ìdá ní sọlọ́bà àmì àlùsọ̀rọ̀ ogun kọ̀pìtọ́pì ẹ̀sìn tọ́wọ́ bá ṣe fún àwọn tàbí ànábì torí pé àwọn ọmọdé ní direct student ànábì sọlá kan so ibi tó bá dúró sí òun náà ló ká dúró sí ibi tí wọn bá dúró sí káàdà náà ló gbòòrò ká mọ̀ tó síbẹ̀ bàbá ní takọ́dà náà ṣẹ́rí fàábà eléyìí ṣẹ́rí rẹ̀ àti sàlàyé rẹ̀ sí sẹ́yìn olóògbọ́rọ̀ tí ó bá di ìjókòó tó ń bọ̀ gbogbo ìjókòó tó ń bá ti sàárẹ̀ ẹ̀ dájú tó mẹ́rin náà àti náà nínú láìpẹ́ àlá sọ̀rọ̀ táwọn àjọ ti síra àlẹ́ وقال الله تعالى يوفاني أبويا أقول قولي هذا أستغفر الله ولكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب